الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد تقبل الله صلاتنا وإياكم جميعا أيها الإخوة السلام عليكم

olúwa wa tí kò bá fi ọ̀nà náà mọ̀ wá ọlọ́run bá làmọ́lẹ̀ fún anábìwá Muhammad sallallahu alaihi wa alihi wasallam pé wa wajadaka bọ́ọ̀lan fàdà ń jẹ́ ká mọ̀ wípé òun fúnra rẹ̀ ló fi ọ̀nà mọ̀ wá oríire tọ́lọ̀ ń kádàrá fún wa yìí ó béèrè fún ìfẹ̀mí ìmoore hàn lọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ oníká dúpẹ́ la in shakartum la azidannakum wala in kafartum inna adabi la in shakartum ti ń dúpẹ́ la azidannakum àlékún ìtọ́sọ́nà yóò máa bá la in shakartum tẹ bá ti ń dúpẹ́ lérí àwọn orí tó ń ṣe fún yín la azidannakum láì sí èrèjì àlékún ò bá wa lórí àwọn orí tọ́lọ́wọ́n bá ṣe fún wa. Allah tún sọ pé máa yaf'alu Allahu bi adabikum in shakartum wa amantum wa kana ìjẹníyà ọlọ́run ọba kò níbi ẹ̀tọ́ lé wa lórí kò níbi àmúṣe lé wa lórí ìṣàkàtò tábà tí ń fún ọlọ́run ọba wàá mẹ́rin tó ń ta àgbàgbọ́ ìyá ọlọ́run ọba ọ̀nà méjì náà ni ọ̀nà àkọ́kọ́ ni kó má jẹ́ kí èèyàn kó má lọ́nà tó wá ń ṣẹ́rí kù lójú ọ̀nà yẹn ìyá ọlọ́run ọba náà yìí nínú ìyàtọ̀ ọlọ́run lè fi jẹ yẹn òun ni wípé kí ọ̀nà ọ̀rọ̀ tó yé wa lánàá nínú ojú ọ̀nà tààrà kó má yé onítọ̀hún mọ́ lónìí fàlànà záàgò àzáàgò lọ òkúlóòbà ọlọ́run láyà ìdílé kọ́ ọmọ ìfàsíkè àwọn ìjọ mọ́sá wọn sọ̀rọ̀ tó sọ ọlọ́ni falamina zaago nígbà tí wọ́n ṣẹ́rí tàbí ká sọ pé wọ́n gúnrí azaaballahu qulubahum ọlọ́run bá tún ṣẹ́rí ọkàn wọn kó lójú ọ̀nà tààrà torí pé musa sọ pé bima tu'dunani wa qad ta'lamuna anni rasulullah ilaykum kì í ṣe tẹ́ ń ní mi lára ṣèbí ní pàápàá ẹ mọ̀ tẹ́lẹ̀ yìí pé ìjíṣẹ́ ọlọ́run ló jẹ́ fún yín tó wọ́n mọ̀ kò jiyàn pé Musa ìṣe ìjíṣẹ́ ọlọ́run àmọ́ lamọ̀ záàgù ìgbà tí wọ́n wá borí tí wọ́n ṣẹ́rí kù lójú ọ̀nà tí ọlọ́run fi rán Musa sí wọn ọkàn wọn yẹn dandan azáàgọ̀ lọ òkú ló bá wọn ọlọ́run wá ṣẹ́rí ọkàn wọn yẹn tuntun náà ọ̀kan náà àwọn àyà tó pọ̀ nù Kùránì tó jẹ́ ká mọ̀ wípé nínú ìjẹníyà ọlọ́run ni ká ti wà lójú ọ̀nà tààrà tẹ́lẹ̀ káwá ṣẹ̀rí kù èèyàn ní bùkátà èèyàn bá tètè mọ̀ láti túbá kó máa wá àforíjì ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kó máa ń ṣàṣàlátù tó náà láàyè ṣàkàrò tó láàzìdánakọ̀ a ó dúpẹ́ fún yín àtẹ́bá ti dúpẹ́ fọlọ́run àlékún ò máa lérí yìí. nǹkan tẹ̀ ń dúpẹ́ fún so adúpẹ́ pọ́nà fún wa mọ́nà alhamdulilayi lẹ́dí àdáyẹnẹ́ lẹ́hàdá pé àlékún ìtọ́sọ́nà ọmọ bá wà ní ọ̀nà kejì téèyàn fi ń fẹ́ ní ìmòrí hàn ni láti tún tẹpẹlẹ tàbí dún nímọ̀ kí ni nǹkan náà àwọn nǹkan tọ́lọ́wọ́ bá fẹ́ kà ṣe àwọn nǹkan tọ́lọ́run ọba fẹ́ ká máa ṣe ọ̀nà méjì ni àwọn nǹkan tọ́lọ́run fẹ́ ká ṣe ọlọ́run fẹ́ ká máa tẹ̀lé àṣẹ o èkejì ọlọ́run fẹ́ ká máa jìnnà sí nǹkan tó wọn bá ṣe kó ká máa pa òfin òun mọ́ ṣáà ṣókí ká máa tẹ̀lé àṣẹ o ká máa pa òfin òun mọ́ tẹ̀lé àṣẹ ni pé ṣe báyìí ká ṣe tẹ̀lé òfin má ṣe báyìí ká sì tẹ̀lé bẹ́ẹ̀ tàbá tó ti ń ṣe ara ìfẹ́ ní ìmoore hàn sí Allah Ta'ala ní ipò fọ́ọ̀nù mọ́ wa ìyẹn ló fà á tọ́lọ́n bá ti yọnu sí èèyàn ò ní ṣìnà mọ́ ẹ rí i pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ nípa àwọn kan tá a ti fún ní ìyá àlùjànnà látàyè ni wọ́n ti mọ̀ fọ́ màlìjànnà làwọn àwọn àròlé mẹ́rin tí wọ́n mọ̀nà wà nù wọn ní ṣókí ìyá padà gbọ́ pé nìkan ni wọ́n di kèfèrí là nítorí pọ́lọ́n lòun ti yọ́nú sí wọn. as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أعد الله لهم جنات تجري تحتها الأنهار مفلو ذلك الصادقون الأولون أنتم بواجنا ونأكوكو من المهاجرين أما ومهاجرون والأنصار أما وأنصار والذين اتبعوا الإنسان يوى عموما àbí máa sọ àfikárẹ́ rí fún ṣùgbọ́n àwọn méjì àkọ́kọ́ yẹn ẹ̀rí pé gbogbo wọn Abubakar Umar Usman Ali Abu Hurairah àbú òbẹ́dà fúnú ìṣàrọ̀ àbúwà ń sàbí ẹ̀ kò sẹ́nì kankan tó padà sí kékeré kankan nígbà lọ́wọ́ ọba ti yọnu sí i tó yẹn bá ti wá ń tu nǹkan wọ̀nyí yọnu ọlọ́run bá ti dé ó parí rẹ̀ torí pọ́ lọ́run fúnra ara rẹ̀ kò ó ti sọ fún wa báwọn kan ò wọ̀ ọ́nà wọ́n lọ́wọ́ tẹ́rọ̀ ìyẹn náà sọ̀rọ̀ tó fún àjìdá. إذ المجرمون ناقصوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لأتينا كل نفس هداها ولكن حق بقول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم فذوقوا عذاب الخلد بما كانوا تعمل بما كنتم تعملون níṣókí tọ́lọ́wọ́ bá ń sọ ní wípé àwọn alìmùjìrìmọ́n kèfèrí ẹlẹ́bọ ọlọ́run tó bá dojú alìkìyàmá wọn máa sọ wípé olúwa wa àti wàá rí báyìí abùsọ̀f náà wà sàmì náà ti gbọ́ fàrìjìnà mọ̀ kí a ti rí àrídájú pé iná wà fàrìjìnà náà mẹ́lẹ̀ sílé ayé ká lọ ṣe dáadáa ọlọ́run ni wà lọ ṣe iná tó bá tó wù wá bẹ́ẹ̀ ni làátẹ́yìn náà kó lànà fẹ́ni hùdá ha gbogbo ẹ̀mí pátá làbá fún ní ìmọ̀nà làbá tọ́ sọnà ọlọ́run ṣe torí bó ti ṣe fáwọn ẹ̀dá kan làwọn màláìka láyà àṣùnà lọ́hàmà àmàrọ́hùn wọ́n yẹ pàìlú nàná ìfòmàrò wọ́n yẹ apá àṣẹ tọ́lọ́run bá pa wọn nǹkan tó bá ń kí wọ́n ṣe gangan ni wọ́n ń ṣe torí ọlọ́run ti fi gbogbo alẹ́ tọ̀sán ẹ̀ ní ìsìn náà possible is possible àzọ́ni fọ̀mọ́lẹ́ka àwọn kan dẹ́wà ó lè fi wọ́n lẹ̀ sí àrí kí wọ́n ojú kò sáàlì jẹ́ náà kò sí náà àwọn ẹranko akálà sí ní ọjọ́ alikiyama ní bánabi ṣe ṣàlàyé agbo tó kàn kì í jẹ lọ́nà ẹ̀tọ́ yóò kàn kàn padà ní kò sáàlì jẹ́ náà kò sí náà ṣé kò fẹ́ nínú tẹ̀síìrì sọ́rọ́tìrì náà bá amẹ́yẹtọ̀ sàn àdùn ní ọmọ ìṣẹ̀lẹ̀ ní gbangba kìámà <coughs> ọmọ èèyàn àtàlìjẹ̀nú wà máa wù ló wà jẹ́ kí kálukú ó mọ̀ wípé kò ní sí ojúṣàájú kankan lónìí ṣùgbọ́n àwọn yẹn máa bí erùpẹ̀ gbogbo àwọn ẹranko yẹn bí àmì ìlétẹ̀tì oníwàyà kúlù ní káàkiri yá lè tẹ́nu kún tutù rọ̀bà yóò wà máa wù kẹfẹ́ nítorí pé wà búrú ìdábìrì jàhìmù ní nàìjíríà àwọn tìrìkì ìnà ni wọ́n fẹ́ wọ̀. wọn pé káwọn kúkú de rùpà káwọn wà annihilated kan parẹ́ kò ní sí àtò ní sí àdùn kankan ó pé àwọn jùlọ lọ mo wà ní àwọn ò tó ń tutù ewu pẹ̀lú yorùbá pé àwọn káwọn dà ọlọ́run sì sọ nílé ayé ó wà nù sọ̀rọ̀ ọlọ́run ọba ní wàlẹ́dínà káfàrú yàkùlúnà wàyàtọ̀ mẹ́ta òun náà kà máa ọlọ́run ní àwọn wọ́n ń lo ìgbésí ayé wọn bíi tẹranko ṣe pé bàbá sọ inú máa ń bí wọn láyé ọ̀fúnra wọn ni wọ́n ikú gbé lẹ́ǹtì ara wọn wọ́n ikú ètì ara wọn tẹranko níjọ́ àlùkè àwọn pé olùfífẹ́ àwọn bí irúfẹ́ tó kí wọ́n ní gbogbo aṣọ àmọ̀ tí mò ń pa ní ṣókí òní pé àbùkátà ká dúpẹ́ fọ́nà ibi àṣìwà lórí ìmọ̀nà àyà àwọn kò nàbìlẹ̀ jáàmì àwọn ìgbà tá a wà ní yunifásitì ní ọ̀dọ̀ tí wọ́n ń bì specifically Federal University of Technology Àkúrẹ́ kò sí nǹkan kan tó kún wa lójú nígbà yẹn kódà ìwé táwọn òbí wa rán wa pé ká lọ kà gan àpàtàkì ẹ̀ àpàtàkì ẹ̀ nítorí yẹ kí n mọ̀ bẹ́ẹ̀ pé àpàtàkì ẹ̀ bẹ́ẹ̀ ni wa tábà sọ pé àpàtàkì ẹ̀ à ń sọ̀rọ̀ nípa relative relativity in comparison bí ẹ̀sìn ṣe rí lẹ́mìí wa àti bí ìwé ṣe rí lẹ́mìí wa ẹ̀sìn yẹn ló ga ju ìwé lọ ó tẹ́ wa lọ́rùn ká mọ́ lọ ṣe tẹ́ ó tẹ́ wa lọ́rùn ká fi ẹ̀záàmù lẹ̀ nítorí pàfẹ́ kí wọn ẹ̀rù ọba wa tí wọ́n fẹ́ lé wa nù yunifásitì ẹ̀ máa lọ ẹ padà sí ọ̀rọ̀ yunifásitì àti ẹ̀sìn tó bá ti fẹ́ kọjú ara nígbà yẹn gbogbo ahịa pátá làwọn padà ń wù lónìí nígbà táwọn lọ bẹ ọlọ́run aṣáájú wa ṣe wo ni pé ó tún jẹ́ ká lójú ọ̀nà yẹn dásìkò yìí mélòó mélòó láwọn èèyàn tí wà lójú ọ̀nà lánàá tó pé lónìí àwa kò lójú ọ̀nà yẹn gbogbo àwọn ọmọ àwọ̀ tó wálé yá ni wọ́n béèrè sùlẹ̀mọ́dà àmìdá àwọn yẹn jẹ́rìí àti jáde káwọn yẹn tó tó wọlé gbogbo àwọn tá a jẹ lọ sùn tó jọ máa wọ èkìtì làmúlẹ̀ àrí àwọn kan àrí àwọn kan àwọn tá a rí ni wọ́n ti wálé ọdún wọn ti padà àwọn tá a bá pẹ̀lú táwa ṣe abáwọn dáadáa àtúnwárí pé yẹn bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ìlú yìí tún ti tẹ̀síwájú nípa ẹ̀sìn ju ti tàná lọ tẹ́lẹ̀ sì tún jẹ́ nàtíjà táǹpé ní àbájáde ìgbòòrò ẹ̀sìn yìí látara akitiyan táwọn èèyàn ti ṣe sẹ́yìn níbi ẹ̀sìn kálukú tí wá ń bínú gbogbo ọmọ tá a bí kárí wípé ẹ̀sìn náà ni wọ́n mú lọ́kùnkúndùn ó ní wọ́n gbá mú ìyẹn bí ọ̀nà kálukú ọmọkùnrin tó bí ọmọbìnrin tó bí àgbègbè kò sẹ́nìkan tọ́lọ́n kádàrá orí ibu ìṣekèfèrí mọ́ bẹ́ẹ̀ kálukú ń tẹ̀síwájú yẹn lásán pé ọpẹ́ ló yẹ ká dùn ti tẹ̀lé ọpẹ́ tí í ṣe oníta tó ń tẹ̀síwájú nínú dáadáa èyí táwọn aṣe nínú dáadáa yẹn ká bẹ̀ lọ́hùn kó kéré nínú èyí táwọn ọmọ wọn ń ṣe nínú dáadáa nípa ìmójútó ẹ̀sìn ní gbogbo ọ̀nà nípa ìnáwó torí gbà yẹn tó a bá ní ìyàn náwó anáwó lẹ́kù níwọ̀nba téèyàn fowó wọkọ̀ ńgbà yẹn tó easy ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ owó tí wọ́n fẹ́ lómi kò fi jẹun nínú bẹ́ẹ̀ ṣe dá wà àbá ti jáde àmì ìjọ tá a bá parí sinẹ́sítà àwọn èèyàn ò ní lọlé wọn ò dúró ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì nǹkan tó fọ́ lójú tó pààyàn lẹ́rìn ni fatuwa àgbèrògbà yẹn now professor Abidi, ẹ̀mọ́ fatuwa yìí wọ́n ní mọ́ọ̀sì kò gbọ́dọ̀ pàṣẹfò èèyàn gbọ́dọ̀ máa wá mọ́ọ̀sì gbogbo ìgbà mí mọ́ bóyá ẹ̀rìn kì nínú ọlídé wọ́n wà á fún àwọn èèyàn ní déètì tí wọ́n mọ̀ padà wá sí skul torí wọn gbọ́dọ̀ mọ́ kìjì wọn mọ́ọ̀sì kò dẹ̀ gbọ́dọ̀ pàṣẹfò ẹ̀dẹ̀ tó láyé gbà yẹn tí ó dẹ̀ sí fóònù tó wọ́n ti sọ déètì tẹ́yìn kan ó padà wá tẹ́ ti lọ ilé ọlídé ẹ̀ wá sí skul tẹ́ ti lo táìmù even àsìkò strike the one there ni mo sọ pé ẹ̀sìn yẹn ló kún wa lójú kúrò kọ́lọ̀n kó ṣàánà wa kọ́lọ̀n kó gbà fún wa dáadáa wọn lọ́mọ jẹ́ kó bàjẹ́ ní ìparí ọ̀rọ̀ mi ẹ jẹ́ ká tún kún fún ìgbẹ́ lọ́run kó ṣe àlékún ìtọ́sọ́nà fún wa kó fún wa lẹ́mìí gúngùn pẹ̀lú àlàáfíà lórí dáadáa lójú ọ̀nà ẹ̀sìn ká lè sin àwọn ọmọ wa jùlọ. kọkàn wa náà lè balẹ̀ pé insha Allah ta'ala bí àwọn bí ìwà Ya'qub tọ́lọ́wọ́n bá sọ pé ṣé ń bẹ́ńbẹ́ ìdáhàdọ̀rọ̀ Ya'qub lè nígbà tí kú fẹ́ pa ànábì Ya'qub tí ń béèrè àwọn ọmọ rẹ̀ pé máa dá máa ta náà ní ìbàdí máa ń bá lọ tán àwọn ọmọ dáhùn ìyẹn ò máa jẹ́

ó làwọ́ mọ̀ ọ́n tẹ̀wọ̀n pé nǹkan méjì ló jẹ́ fún yáàkù yóò fọkàn ìbalẹ̀ pé alhamdulilayi ẹ̀yìn mi dá nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé ó ń fún nílò dùnú àlìkíyàmù ibi tó ń lọ ibi tó dáa ìyẹn náà pè ní bìṣàrọ̀ àbí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa gbogbo àwọn ọmọ ìyá wa pátá nílùú àwọ̀ pátápátá àwọn ọmọ ìyá wa àbí ọlọ́run dáníkẹ́lá iṣẹ́ tó ń kálukú ń ṣe owó tó ń kálukú ń ṣe ọ̀nà tí kálukú ń tọ̀ nípa ájì àwọn ọlọ́run kò fi àlùbáríkà tó pọ̀ sí àwọn halal halal ni kò máa gbé wá fún wọn ní àárọ̀ jìnnà sí wọn pátápátá àlùbáríkà tó pọ̀ ọlọ́run kò bá nìyẹn sí gbogbo àwọn ọmọ tí kálukú bí pátápátá àwọn ọmọ náà ṣe wọn lọ́mọ alálùbáríkà má jẹ́ kí ẹnikẹ́ni nínú wọn kó yá kèlúté má sì ẹnikẹ́ni nínú àwọn ọmọ náà kú kí ìrọ́mọ̀tíkà yá arhamar rahimin wọ̀yá akramal mukran gbogbo àwa olólùfẹ́ ìlú àwọ̀ náà àtàwọn ọmọ ìyá wa aláìra nífẹ̀ẹ́ sílù látara àwọn ọmọ ìyá wa ń bẹ̀ bá a ti tọrọ fún yín náà ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún kálukú àwọn bàbá tí wọ́n wá fààyè ilẹ̀ kẹ́yìn lè ráyè ìṣẹ̀sìn aláàjì ìbálògùn ní ìjìsùn bíi àná tí mo lọ kíṣà ìwọ̀n rántí a lọ kí wọn láàárọ̀ ọjọ́ kan gbàtà tó ní àwọn fẹ́ lọ ṣàṣà láti fún obìnrin kí ni mìdílì yẹn wọ́n wé mọ́rùn báyìí wọ́n wọ jàlẹ̀ jàlábíà ẹ̀sìn ní aláàjì wọ́n fààyè lẹ̀ gan kì í ṣe kó fààyè lẹ̀ nìkan kọ́ ó kún wọn lọ́wọ́ ó wa lọ́wọ́ ó tì wá lẹ́yìn ó tún fi ààyè tara rẹ̀ lẹ̀ ó tún fi rìsọ́ọ̀sì gbogbo nǹkan wọ̀nyẹn ló fi lẹ̀ pátá ọlọ́ọ̀bá ní orí jìnnà aláàjì náà kọ́nà gbà fi gbogbo àwọn ìgbà tí alájà agbájé wá jẹ ìmáàmù bí àwọn èèyàn tiẹ̀ tí wọ́n wá fọ́ balẹ̀ wọ́n lo position táwọn ti attain the level because it's a principle of Israel Federal College of Education so principle of Israel ṣe librarian Arabic ni wọ́n tún wá ṣe first degree ní ojú ẹ̀ tètè mọ́ àwọn wá lò wá jẹ́ kẹ́sìn tó gbòòrò sí lọ́nà tó bá ní ṣàforíjì fún wọn ọlọ́run kó wá ń ṣàforíjì fún wọn ṣùgbọ́n ọlọ́run àlùjẹ́nà àti gbogbo àwọn yòókù pátápátápátá ibi táwa ń tẹ́ wá bá ṣe ìta alájí Suleiman àwọn òsì láyé mọ́ ṣùgbọ́n gbogbo àwọn ọmọ wọn subhanallah ẹ̀rí gbogbo wọn pátá àmọ́ rẹ̀ nìkan tó di réètì gbogbo àwọn bọ́ìsì yìí tí a ní wọn bọ́ìsì yìí their fathers now wọ́n tàbí wọn bọ́ìsì yìí ọlọ́run kó foríjì alájí Suleiman náà bá ń ṣe dáadáa fún wọn bàbá alájọ gbogbo àwọn ọmọ ẹ̀ náà pátá professor doctor ojú ìyẹ̀sìn náà islam mọ́ wa ọ̀gá múkáílà bàbá alájọ ọlọ́ba ní foríjì o lọ́ba ní foríjì o àti gbogbo àwọn yòókù náà lọ́ba náà takọba ní mímẹ́ àwátáwá ọlọ́jà adélé láyọ̀ ojú ọ̀nà bàbá ní pamọ́ bàbá délé ìjàkà gbùkà délé láyọ̀ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا وافتنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته